ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni àwọn àjogún ọlọ́run a ó kà láti inú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún ó kà báyìí pé wàyí o tí a bá jẹ́ ọmọ àjogún ni wá tí a bá sì jẹ́ àjogún a jẹ́ pé àwa pẹ̀lú Kristi ni a ó jọ jogún pọ̀ bí a bá bá Kristi jìyà a ó bá gba iyì pẹ̀lú. a rí nínú àyọkà wa lónìí wípé bí a ó bá jẹ́ alájọpín nínú ògo Kristi a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó bá jìyà pẹ̀lú ìdí tí ó fi jẹ́ ìyà ni wípé a wà nínú àgọ́ ẹran ara yìí ẹran ara yìí a máa ṣe lòdì sí ohun gbogbo tí ó bá jẹ́ ti Ọlọ́run kò ní agbára tó tó láti gbé ògo náà wọ̀ eléyìí tí a ó jogún rẹ̀ and nítòótọ́ ẹran ara máa gbìyànjú láti fà wá sẹ́yìn nínú àwọn ohun tí bá ṣe ti bàbá gbígbé àgbélébù wa kíkan ẹran ara yìí má àgbélébù ó ní jíjìyà pẹ̀lú Kristi a gbọ́dọ̀ máa ṣẹ́ ara wa kí a sì máa gbé àgbélébù wa kí a sì máa tẹ̀lé Kristi a gbọ́dọ̀ yí padà bí a ṣe ń ronú àti èrò inú wa a gbọ́dọ̀ jẹ́ kí ọkàn Kristi kí ó jẹ gàba lé wa lórí kí a yàn láti rìn ní inú ẹ̀mí ní eléyìí tí kìí ṣe ní inú ara tí a ó bá jẹ́ alájọpín nínú ògo Kristi tí a bá lè ṣe àṣeyege àwọn ìdánwò yìí inúnibíni àti àwọn mìíràn bí rẹ̀ yóò jẹ́ ọ̀ràn kékeré ní iwájú wa máa lọ sínú ayé lónìí kí o máa mọ̀ wípé ọlọ́run ti fún ọ ní orí ọ̀fẹ́ láti gbé ìgbé ayé tí ó borí ẹran ara orí ọ̀fẹ́ yìí a máa farahàn nígbà tí o bá rìn nínú ẹ̀mí rírìn nínú ẹ̀mí ni ó fi rírìn nínú ẹ̀mí a máa fi ìdí múlẹ̀ nígbà tí ènìyàn bá ti kún fún ẹ̀mí ọlọ́run tí ó sì fi ara jìn fún ìdarí ẹ̀mí ọlọ́run. àdúrà mo dúpẹ́ bàbá ọ̀run fún gbígbàlà tí o gbà mí là mo gbàdúrà pé kí o máa ràn mí lọ́wọ́ láti máa kan ẹran ara yìí máa gbélébùú nípa rírìn nínú ẹ̀mí lójoojúmọ́ gbà mí kúrò nínú ìṣe búburú ní orúkọ Jésù àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa lónìí bí a ṣe ń ṣe ẹ̀dà Yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí ní ìwòye ọdún tí ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Tímótì kínní orí ìkẹrin títí dé orí ìkẹfà ẹ máa bá wa ká lọ. Tímótì kínní orí kẹrin ẹ̀mí sọ pàtó pé nígbà tí ó bá yá àwọn ẹlòmíràn yóò yapa kúrò nínú ẹ̀sìn ìgbàgbọ́ wọn yóò tẹ̀lé àwọn ẹ̀mí ẹ̀tàn àti ẹ̀kọ́ tí ó ti ọ̀dọ̀ àwọn ẹ̀mí èṣù wá ẹnu àwọn àgàbàgebè ènìyàn ni ẹ̀kọ́ burúkú wọ̀nyí yóò ti wá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ èké àwọn tí sátani ń darí ẹ̀rí ọkàn wọn irú wọn ni wọ́n ń sọ pé kí ènìyàn má ṣe gbéyàwó wọ́n ní kí ènìyàn má ṣe jẹ àwọn oríṣi oúnjẹ kan bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ni ó dáa pé kí àwọn onígbàgbọ́ àti àwọn tí wọ́n mọ òtítọ́ máa jẹ pẹ̀lú ọpẹ́ nítorí ohun gbogbo tí Ọlọ́run dá ni ó dára kò sí ohun tí a gbọ́dọ̀ kọ̀ bí a bá gbà á pẹ̀lú ọpẹ́ nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà ti sọ ọ́ di mímọ́ bí o bá ń fi irú ọ̀rọ̀ báyìí síwájú àwọn arákùnrin ìwọ yóò jẹ́ òjíṣẹ́ rere ti Kristi Jésù tí a tọ́ dàgbà nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere tí ò ń tẹ̀lé má jẹ́ kí a bá ọ ní ìdí ìtàn àgbọ́sọ tí kò wúlò àti àwọn ìtànkítàn tí àwọn ìyá arúgbó fẹ́ràn ṣe ara rẹ yẹ fún ìgbé ayé ènìyàn Ọlọ́run ènìyàn a máa rí àǹfààní níwọ̀nba tí ó bá ń ṣe eré ìdárayá ti ara ṣùgbọ́n àǹfààní ti ẹ̀mí kò lópin nítorí ó ní àǹfààní ní ayé yìí ó tún fún ènìyàn ní àǹfààní ti ayé tí ń bọ̀ òdodo ọ̀rọ̀ nìyí ó sì yẹ kí ènìyàn gbà á tọkàntọkàn ìdí tí a fi ń ṣe làálàá nìyí tí a sì ń jìjàkadì nítorí a gbẹ́kẹ̀lé Ọlọ́run alààyè ẹni tí ó jẹ́ olùgbàlà gbogbo ènìyàn pàápàá jùlọ ti àwọn onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí ni kí o máa pa láṣẹ kí o sì máa kọ́ àwọn ènìyàn má jẹ́ kí ẹnikẹ́ni kẹ́gàn rẹ nítorí pé o jẹ́ ọ̀dọ́ ṣùgbọ́n jẹ́ àpẹẹrẹ fún àwọn onígbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ àti nínú ìṣe rẹ nínú ìfẹ́ nínú ìgbàgbọ́ àti nínú ìwà pípé kí n tó dé tẹra mọ́ kíka ọ̀rọ̀ Ọlọ́run àti gbígba àwọn ènìyàn níyànjú àti iṣẹ́ olùkọ́ni má ṣe àìná ní ẹ̀bùn tí ẹ̀mí mọ́ fún ọ nípa àsọtẹ́lẹ̀ nígbà tí àwọn àgbà ìjọ gbé ọwọ́ lé ọ lórí máa lépa àwọn nǹkan wọ̀nyí àwọn ni kí o jẹ́ kí ó gba gbogbo àkókò rẹ kí ìtẹ̀síwájú rẹ lè hàn sí gbogbo ènìyàn máa ṣọ́ ara rẹ àti ẹ̀kọ́ rẹ dúró ṣinṣin nínú wọn tí o bá ń ṣe bẹ́ẹ̀ ìwọ yóò gba ara rẹ là àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ. Tímótì kínní orí karùn-ún má máa fi ohùn líle bá àwọn àgbàlagbà wí ṣùgbọ́n máa gbà wọ́n níyànjú bíi bàbá rẹ máa ṣe sí àwọn ọ̀dọ́mọkùnrin bí ẹ̀gbọ́n àti àbúrò rẹ mú àwọn àgbà obìnrin bí ìyá mú àwọn ọ̀dọ́ obìnrin bí ẹ̀gbọ́n tàbí àbúrò rẹ pẹ̀lú ìwà mímọ́ ní ọ̀nà gbogbo. Bu ọlá fún àwọn opó tí wọ́n jẹ́ aláìlẹ́nìkan. Ṣùgbọ́n bí opó kan bá ní àwọn ọmọ tàbí àwọn ọmọ ọmọ, wọ́n gbọ́dọ̀ kọ́ láti ṣe ìtọ́jú ìdílé wọn kí wọ́n san padà nínú ohun tí àwọn òbí wọn ti ṣe fún wọn. Èyí ni ohun tí ó dára lójú Ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ opó nítòótọ́ tí kò ní ọmọ tàbí ọmọ ọmọ ọlọ́run nìkan ni ó ń wò tí ó ń bẹ̀ tí ó ń gbàdúrà sí tọ̀sán tòru ṣùgbọ́n opó tí ó bá ń gbádùn ara rẹ̀ káàkiri ti kú sáyé àwọn ohun tí ó máa pa láṣẹ nìyí kí wọ́n lè jẹ́ aláìlẹ́gàn bí ẹnìkan kò bá pèsè fún àwọn ẹbí rẹ̀ pàtàkì jùlọ fún àwọn ìdílé rẹ̀ olúwa rẹ̀ ti lòdì sí ẹ̀sìn ìgbàgbọ́ wa ó sì burú ju aláìgbàgbọ́ lọ má kọ orúkọ ẹnikẹ́ni sílẹ̀ bíi opó àfi ẹni tí ọjọ́ orí rẹ̀ kò bá dín ní ọgọ́ta ọdún tí ó sì jẹ́ aya ọkọ kan tí a jẹ́rìí sí iṣẹ́ rere rẹ̀ tí ó tọ́ àwọn ọmọ rẹ̀ dáradára tí ó máa ń ṣe ènìyàn lálejò tí kò sí iṣẹ́ tí ó kéré jù tí kò lè ṣe fún àwọn onígbàgbọ́ tí ó ti ran àwọn tí ó wà nínú ìyọnu lọ́wọ́ ní kúkúrú kí ó jẹ́ ẹni tí ń ṣe iṣẹ́ rere nígbà gbogbo ṣọ́ra nípa kíkọ orúkọ àwọn opó tí wọ́n jẹ́ ọ̀dọ́ sílẹ̀ nítorí nígbà tí ara wọn bá gbóná wọn yóò kọ ètò ti Kristi sílẹ̀ wọn yóò fẹ́ tún lọ́kọ wọn yóò wá gba ẹ̀bi nítorí wọ́n ti kọ ẹ̀jẹ́ wọn àkọ́kọ́ sílẹ̀ si àti pé nígbà tí wọ́n bá ń tan ojúlé kiri wọ́n ń kọ́ láti ṣe ìmẹ́lẹ́ kì í sì ṣe ìmẹ́lẹ́ nìkan wọn a máa di olófòfó àti alátojúbọ̀ ọ̀ràn ọlọ́ràn wọn a sì máa sọ ohun tí kò yẹ nítorí náà mo fẹ́ kí àwọn opó tí wọ́n jẹ́ ọ̀dọ́ tún lọ́kọ kí wọ́n bímọ kí wọ́n ní ilé tiwọn bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn kò ní fi ààyè sílẹ̀ fún ọ̀tá láti sọ̀rọ̀ ìbàjẹ́ nítorí àwọn mìíràn ti yí padà wọ́n ti ń tẹ̀lé sátánì bí onígbàgbọ́ obìnrin kan bá ní àwọn opó nínú ẹbí rẹ̀ òun ni ó ní láti ṣe ìtọ́jú wọn kò ní láti di ẹrù wọn lé ìjọ Ọlọ́run lórí kí ìjọ lè mójútó àwọn tí wọ́n jẹ́ opó gidi ó yẹ kí àwọn àgbà tí wọ́n bá ṣe iṣẹ́ aṣíwájú dáradára gba ìdálọ́lá ọ̀nà méjì pàtàkì jùlọ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ oníwàásù àti olùkọ́ni nítorí ìwé mímọ́ sọ pé má ṣe dí màálùú tí ó ń tẹ ọkà lẹ́nu àti pé owó oṣù òṣìṣẹ́ tọ́ sí i bí ẹnìkan bá fi ẹ̀sùn kan àgbàlagbà má ṣe kà á sí àfi tí ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá wà bá àwọn ẹlẹ́ṣẹ̀ wí ní gbangba kí ẹ̀rù lè bà àwọn yòókù mo sọ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù àti àwọn áńgẹ́lì tí Kristi ti yàn pé kí o pa ọ̀rọ̀ yìí mọ́ má ṣe ojúṣàájú má fi ìwà ń wára gbé ọwọ́ lé ẹnikẹ́ni lórí láti fi jẹ oyè nínú ìjọ má sì jẹ alábàápín nínú ẹ̀ṣẹ̀ ẹlòmíràn jẹ́ kí ọwọ́ rẹ mọ́ má máa mu omi nìkan ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nítorí inú tí ń yọ ọ́ lẹ́nu àti nítorí àìsàn tí ó máa ń ṣe ọ́ ní ìgbà gbogbo àwọn kan wà tí ẹ̀ṣẹ̀ wọn hàn sí gbogbo ènìyàn àwọn adájọ́ ti mọ̀ wọ́n kí wọ́n tó mú wọn dé kóòtù ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa pẹ́ kí ó tó hàn sóde bákan náà ni iṣẹ́ rere a máa hàn sí gbogbo ènìyàn bí wọn kò bá tilẹ̀ tí ì hàn wọn kò ṣe é bò mọ́lẹ̀ títí. Tímótì kínní orí kẹfà. Àwọn tí wọ́n wà lábẹ́ àjàgà ẹrú ní láti rí i pé wọ́n ń bu ọlá fún àwọn ọ̀gá wọn ní ọ̀nà gbogbo kí àwọn ènìyàn má bàa sọ̀rọ̀ ìsáátá sí orúkọ Ọlọ́run àti ẹ̀kọ́ onígbàgbọ́. Àwọn ẹrú tí wọ́n ní ọ̀gá onígbàgbọ́ kò gbọ́dọ̀ sọ ara wọn di ẹgbẹ́ ọ̀gá wọn. Wọn ìbáà jẹ́ ará nínú Kristi. Kàkà bẹ́ẹ̀ wọ́n ní láti sin ìwọ̀n taratara nítorí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún jẹ́ arákùnrin nínú ìgbàgbọ́ àti ìfẹ́. àwọn nǹkan wọ̀nyí ni kí o máa fi kọ́ àwọn ènìyàn kí o sì máa fi gbà wọ́n níyànjú. bí ẹnìkan bá ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ mìíràn tí kò mọ ẹ̀kọ́ tí ó yè ẹ̀kọ́ ti olúwa wa Jésù Kristi àti ẹ̀kọ́ ẹ̀sìn tí ó pé ìgbéraga ti sọ irú ẹni bẹ́ẹ̀ di aṣiwèrè kò sì mọ nǹkan kan. kan irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ràn láti máa ṣe òfin tó tó ọ̀ràn àti ìyàn jíjà àwọn ohun tí ó mú owú jíjẹ ìjà ìsọkúsọ ìfura burúkú àti àríyànjiyàn wá nǹkan wọ̀nyí wọ́pọ̀ láàrin àwọn tí orí wọn ti kú tí wọ́n ti yapa kúrò ní ọ̀nà òtítọ́ wọ́n rò pé nítorí èrè ni ènìyàn fi ń ṣe ẹ̀sìn òtítọ́ ni pé èrè ńlá wà nínú jíjẹ́ olùfọkànsìn tí ènìyàn bá ní ìtẹ́lọ́rùn nítorí a kò mú ohunkóhun wá sínú ayé bẹ́ẹ̀ ni a kò lè mú ohunkóhun kúrò nínú rẹ̀ bí a bá ti ní oúnjẹ àti aṣọ kí a ní ìtẹ́lọ́rùn pẹ̀lú wọn àwọn tí wọ́n fẹ́ di ọlọ́rọ̀ a máa ṣubú sínú ìdánwò tàkútí a sì mú wọn wọn a máa lépa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò mú ọgbọ́n wá àti àwọn nǹkan tí ó lè pa ènìyàn lára irú nǹkan tí ó ti mú kí àwọn mìíràn jìn sínú ọ̀fìn ikú àti ìparun ìfẹ́ owó ni ìpìlẹ̀ gbogbo nǹkan burúkú èyí ni àwọn mìíràn ń lépa tí wọ́n fi ṣìnà kúrò nínú ìgbàgbọ́ tí wọ́n sì fi ọwọ́ ara wọn fa ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ fún ara wọn ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run sá fún nǹkan wọ̀nyí máa lépa òdodo àti ìfọkànsìn Ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ Farada àti ìwà pẹ̀lẹ́ máa ja ìjà rere ti gbàgbọ́ di ìyè àìnípẹ̀kun mú ohun tí Ọlọ́run pè ọ́ fún nìyí òun sì ni ẹ̀rí rere tí o fi ẹnu ara rẹ jẹ́ níwájú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí mo pa á láṣẹ fún ọ níwájú Ọlọ́run tí ó fi ẹ̀mí sínú gbogbo ohun alààyè àti níwájú Kristi Jésù tí òun náà jẹ́rìí rere níwájú Pọ́ńtù Pílátù pé kí o mú gbogbo àṣẹ tí o ti gbàṣẹ láìsí àléébù àti láìsí ẹ̀gẹ̀tì tí olúwa wa jésù kristi yóò fi farahàn ọlọ́run yóò mú ìfihàn yìí wá ní àkókò tí ó bá wù ú òun ni aláṣẹ kan ṣoṣo ọba àwọn ọba àti olúwa àwọn olúwa òun nìkan tí kì í kú tí ó ń gbé inú ìmọ́lẹ̀ tí ènìyàn kò lè sún mọ́ tí ẹnikẹ́ni kò rí rí tí ènìyàn kò tilẹ̀ lè rí tirẹ̀ ni ọlá àti agbára tí kò lópin àmín mo pa á láṣẹ fún àwọn ọlọ́rọ̀ ayé yìí pé kí wọ́n má ṣe ní ọkàn gíga bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbára lé ọrọ̀ tí kò lágbẹ́kẹ̀lé ṣùgbọ́n kí wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run tí ó ń fún wa ní gbogbo ọrọ̀ fún ìgbádùn wa kí wọ́n máa ṣe rere kí wọ́n jẹ́ ọlọ́rọ̀ nínú iṣẹ́ rere kí wọ́n fẹ́ràn láti máa ṣe ọrẹ àti láti máa mú nínú ohun ìní wọn fún àwọn ẹlòmíràn kí wọ́n lè ní ìṣúra fún ara wọn tí yóò jẹ́ ìpìlẹ̀ rere fún ẹ̀yìn ọ̀la kí ọwọ́ wọn lè tẹ ìyè tòótọ́ Tímótì mi ọ̀wọ́n pa ìṣúra tí a fi fún ọ mọ́ di etí rẹ sí àwọn ọ̀rọ̀ jatijati tí kò ṣeni ní àǹfààní àti àwọn ọ̀rọ̀ tí àwọn kan ń ṣìpè ní ọ̀rọ̀ ọgbọ́n àṣìpè ni nítorí pé wọ́n kún fún àwọn ẹ̀kọ́ tí ó lòdì sí ara wọn àwọn mìíràn tí wọ́n tẹ̀lé irú ọ̀nà yìí ti ṣìnà kúrò nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú yín. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.